وإن شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أيها المسلمون اتقوا الله حق تقاته اتقوا الله واعلموا أن الله مطلع على أعمالكم إن ربك لفي المرصاد فالله سبحانه وتعالى علم بما نحن فيه وبما كنا فيه وبما سنكون فيه لأنه عالم الغيب والشهادة فالذي علم هذا ويرعاه يتصف بإذن الله بتقوى الله فالنجاة الذي سمى الله النجاة هو التقوى فلن تجد أحد أحدا يوم القيامة يتقي من النار أو يتقى من دخول النار إلا من اتصف بصفة التقوى فاتقوا الله في السر والعلن قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سليما وقال أعز من قائل سبحانه وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين عباد الله موضوعنا اليوم منبت مما قلنا فيه منذ الأسبوع الماضي هو الكلام عن الدين وقد سبق وقد سبق أن أثبتنا أن الدين مشروع في الدين لكن ليس مما يراد لكل واحد أن يتدين فالدين كما سبق قول السلف هم بالليل ومذلة بالنهار هموم لمن له قلب أو ألقى السمع وهو شهيد لكن الناس خاصة في عصرنا هذا يفتخرون بديونهم وقد سبق أن قلنا من حديث صحيح من رسول الله صلى الله عليه وآله وسلم أنه منع الصلاة على جنازة لأنه كان مدينا أو دينا عليه دين وقد سبق أن قلنا عن رسول الله أن الذي عليه الدين ولم يرد إيصاءها فمن أولئك لا يدخلون الجنة فهذا الأمر خطير جدا لا تكاد تجد أحدا إلا وعليه شيء فأدوا الدين لأنه من الدين فالذي أدى الدين يأتي يوم القيامة بريئا أما الذي عليه الديون يأتي وكل صاحب حق يأخذون منه وآن ذاك لا يدفع بمال لا درهم ولا دينار ولا دولار لكن حقيقة ما تدفع به الدين حسناتك قال رسول الله رسول الله صلى الله عليه وسلم عن رجل قال ألا عرفتم من المسلم قالوا يا رسول الله هل تعلم بهذا وفي هذا إثبات أن رسول الله صلى الله عليه وسلم ينصب إليه أنه أعلم الناس بما يخص الدين فتقول الله ورسوله أعلم مع أن علماء العقيدة قالوا بعد وفاة رسول الله لا تقول أنه أعلم أما في أمر الدين كان أعلم الناس أعلم الناس لأنه قال في ثلاث نفر أتوا إلى أهله يستفتئون أو يسألون عن كيفية عبادة رسول الله فاستعمل رسول الله صلى الله عليه وسلم كلمة يجب أن يكتب بماء الذهب أنا أخشاكم لله وأتقاكم إياه فهذا يعني أن رسول الله صلى الله عليه وسلم أتقانا وأعلمنا بأمر ديننا أما الموضوع هو الموضوع الذي يخص الدين فلا نترك الكلام عنه اليوم بإذن الله بدأنا منذ الأسبوع الماضي عن كيفية النجاة من التكلف أو التكلفة بأمر الدين فها أنا اليوم نقصها علينا نسأل الله سبحانه وتعالى أن يعيننا على بيانها وفهمها والعمل بها أو العمل بها أولا اكتب يا عباد الله اكتفوا بالقليل فإن الذي اكتفى بالقليل يرجو به الله بما آتاه والثاني الصدق في النية إذا كنت دينا صدق طيب النية أنك تريد أن توافي بعهدك وأن تقضي دينك فإن لم تتمكن من هذا فالله أعلم بحالك وسيخفيه عنك الثاني أن تبقي جزءا من المال كما كان يفعله رسول الله صلى الله عليه وسلم لقضاء الدين قال رسول الله صلى الله عليه وسلم لو كان لي أحد ذهبا ما يسرني ألا يمر علي ثلاث ثلاث وعندي منه شيئا إلا ما أوصيه ليتصدق به والرابع حسن الظن بالله والاستعانة به قال زبير وقال أيضا غيره لأبنائه أما في حق الزبير لما هو في وشك الموت قال لعبد الله ابنه يا عبد الله إذا اشتد عليك أمر ديني استعن بربي فإنه سيكفيه أو يقضيه عنك ثم الرابع الخامس أن تذكر الله في كل حين ففيه أدعية مسنونة إلى رسول الله صلى الله عليه وسلم إذا دعا به صاحب دين يقضي الله عنه أنا أقول لك بكل يقين ولا ينبئك مثل خبير الخامس الحرص أو الحرص على أسباب الجالية للرزق لا تقعد ولا تتكل ولا تواكل لأن التواكل يجعل الإنسان يظن أو آه، آه، آه، يخطئ في ظنه بربه نسأل الله سبحانه وتعالى أن يقضي ديوننا وأن يبارك لنا في أموالنا إنه ولي ذلك والقادر عليه الحمد لله والصلاة والسلام على رسول الله أدعو الله bẹ́ẹ̀ làwọn ọ̀gá àti ìyẹ̀fà ní Muhammad ìsùnmí lọ́kùnrin àti lóbìnrin ẹja bẹ̀rẹ̀ ọlọ́run níbi ìṣètò wa ẹja bẹ̀rẹ̀ ọlọ́run níbi ìwà wa ẹja bẹ̀rẹ̀ ọlọ́run bá ti ń gbáyé ẹ̀yìn tó bá bẹ̀rẹ̀ ọlọ́run ní ọ̀la ìbẹ̀rù ọlọ́run ní pé tọ́mọ ọjà lù wá ọlọ́ọ̀ni ìbẹ̀rù ọlọ́run ní pé ọjà àwọn kèfèrí náà máa ń bèèrè bẹ́ẹ̀ àtúntìtò àlẹ́yìn akíntàfà mìíràn sẹ́mà ọ̀yà àti sọ́mọ̀ ìjà náà ṣùgbọ́n náà wọ́n ní ṣe torí pé ìyìn ìdádọ́kọ̀ lọ́lọ́run dálé ayé níbo míì ọlọ́run lé ní kílẹ̀ lánú bẹ́ẹ̀mì òṣìṣẹ́ bẹ́ẹ̀ fáwọn kan ní ẹ̀wọ̀n ìṣẹ́gun kọ́ọ̀rùn ṣùgbọ́n náà wọ́n lè má ṣe bá wa bó ọlọ́ni wọn bá gánà lọ́wọ́ àdìbàmù wọn á ń tàbí tọ́lọ́ wọn bá yẹ ti sọ́mọ ìjáde àwọn nǹkan ìjọ tí wọn bá ṣẹlẹ̀ àwọn tó bẹ̀rù ọlọ́run náà wọn wà ń bẹ̀ ọlọ́run kà yọ wọn níjọ́ kúndé àti ìyá màmá ni wọn bá ti rí ọ̀tàkùn fitnata láàmúsí ìbánilẹ̀ ní abọ́lá amúlẹ́kùn kan. ilé lọ́fà téèyàn bá rí ẹ̀sìn ta èèyàn gbọ́dọ̀ sọ pé òkú ń tèmi mò ṣe é toríjọ́ tí ẹ̀ bá dé kò ní yọ̀ wọ́lẹ́ o ìyá lọ́wọ́ àìsàn ọlọ́nà ní àwọn kan máa lọ sí káàbà wọn fẹ́ lọ wó yóò sọ́kù bí awọ́lé ní wọn àfihàn àwọn akínyẹ́ àti bẹ̀yìn wọn ogun wọn náà jọ parẹ́ papọ̀ ọlọ́wọ́ pa ogun rẹ ìyànlá ìjọba ní rẹ anẹ́bì ọlọ́wọ́ pa wọn rẹ kò fi má kó àpò àwọn tó pé wọn lọ ń tajà sí wa bẹ́ẹ̀ táwọn ọmọ lọ́sàn bá wọn rìn anẹ́bì gbogbo wọn náà parẹ́ tó mọ ìwà àkúnà hasbẹ̀lì yára nìyẹn ọba ní dókítà kìí àmà ọlọ́wọ́ tó mú kéré ní ọ̀sẹ̀ fẹ́ ṣùgbọ́n pé yàrá yóò tẹ̀lé yọ kárí orí yìí náà ní sábà ń ta burú ládùúgbò yín ọ̀ gbọ́dọ̀ sùn torí tí wàhálà ẹ bá dé yóò kàn wọn náà àwọn abẹ́rẹ́ ládùúgbò bá gbé àwọn ọmọ dáadáa lọ́wọ́ abẹ́rẹ́ nìkan wá dé wá gbé bá ọtí gbé wọn máa ta wọn ju lé ilé tí wọn ní ilé bàbá abẹ́rẹ́ débi bàrẹ̀ gbogbo ilé pa pọ̀ ẹwà àwọn èèyàn tán lẹ́nu bóyá ẹwà àwọn àbádáde aṣẹ́wọlẹ̀ sásùkú wà ní òṣèlú tó kàn án bẹ̀. yóò tún wá lẹ̀ ọ̀fà wàhálà yẹn lè wá ní màdíyà màánáwìyà màdíyà ń bẹ̀ ni pé níjọ́ tí ó bá di fáwọn ọmọ náà bá ń rírú ẹ̀ làwọn náà bá wọn problem. torí pé kò sí ní ẹ bá ti ń báyà gbé ládùúgbò ẹ bá ti jọ ń gbé ìjọba ìyẹn ni pé kẹ mọ mójú kò níbi àwọn nǹkan kan. ìgbà ọ̀fẹ́ràn tẹ́lẹ̀ tẹ́yìn bá ti ń wo sọ níbẹ̀ gbogbo ọgbà ó bá padà yá dé ò bá ní kẹ ẹ bẹ̀ yóò béèrè pé kí ló tó fi kó ń bí pé nǹkan ẹ gbọ́dọ̀ ṣe nílé rẹ̀. mùsùlùmí ẹja mọ̀ pé ìsájú àdúgbò wa ṣe lára fáyà ọlọ́run fáyà ọlọ́run òun mójútó ìbálò rẹ̀ pẹ̀lú ẹni tí wọ́n là lẹ́nu tó páyà mọ́. ṣé mi ń bá àdìsá máa ti ń ṣe dáadáa sáàni ṣe sallallahu alaihi wa alihi wa sallam. bẹ́ẹ̀ làwọn ayé ọkọ̀ láàrin ilé sọ́pọ̀ fẹ́ẹ́ tọ́lọ́ ní iye ẹjọ́ lábẹ́rẹ́ ọ̀rọ̀ nípa gbèsè àtọ́mọ́ agbẹ́gbèsè kèé ṣe ìròyìn lọ́jà fúnyà bí ẹ bá jẹ́ ń tọ́jà gbèsè nínú rẹ̀ ò ní dùn ẹni tó bá jẹ́ ń tó dín ní gbèsè tó bá dún ní làákà ẹ̀ kò lè jẹ́ kí wọ́n fẹ́ràn ẹ̀ka àbáàtẹ rí yẹn onímọ̀ ni àbáàtẹ rí yẹn aláṣàjẹ àbáàtẹ rí yẹn abẹ́rẹ́ ìdúró yẹn ní nǹkan tá a wá ní nínú àwọn ọ̀rọ̀ yìí ẹ̀ tó wá dá àdúlé ayé ní kóní gbèsè ààrẹ ọ̀gá ah, irú ìròyìn kú wọlé lé tábàtì ìròyìn pẹ̀lú ní gbèsè kódà kó mọ́jà ẹ̀dínwó náírà lọ àbùkù lọ́jọ́ fún yà ìkànnì àwọn sọ́lá sọ pé àdéhìn ọ̀hákùn bí lẹ́yìn wọ́n máa dálá tún bí náà kéèyàn jẹ gbèsè ìrònú ló máa ń jẹ bẹ́ẹ̀ tó bá gbọ́n ló torí pé tó mọ̀ pé ó lè ṣe sábà àwọn akóhùn wà lùdẹ́ kí wọ́n máa pé tí máa kú kí tó máa ń bọ̀ ìrònú ni yóò máa dálá tún bí náà ẹlòmíì jọ òní lè lọ mọ́sálásí torí níbi èsè tó jẹ òtìjẹ́ làdá ìlú lọ́jọ́ ìmáàmù lówó lọ́jọ́ àwọn ẹlòmíì lówó yọ àwọn abẹ́rù tí máa lọ wọ́n sábà ti àti pé nínú tẹ̀líyà àwọn tó wà nínú gbèsè ni pé ó máa ń díyàn lọ́wọ́ ìtọ́ lọ́wọ́ bá lọ́ ṣe. ẹnìká pé mi imam ẹ dákun tẹ́tọ́ jẹ́ gbèsè ló lọ hajj mo ní kí ló dé iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ méjèèjì ó lóun ti fásitì fásitì wá tó kó má lọ kókó lọ yóò sọ pé ilé ìjọ ní méje ogún ló ṣe hajj nítorí ẹ ọba rẹ ló rí lọ hajj kò ní jẹ kí wọn mọ yóò yà lọhùn tíráàbù lọhùn rí jẹ ṣe àwọn onílé tó ti lé rẹ nítorí pé láńlọ tẹnanti rẹ jẹ owó wà lọ hajj ìwọ tó lọ hajj ìwọ tó ti jẹ owó ọdún méjì eléyìí masalẹ tó mi nàá ìyẹpẹrẹ ni ìjọba sínú yàrá ń nù kó ilé wa sọ lọ́dà torí ní gbèsè rẹ wọn rí ọkùnrin ẹni tó lóun ò lówó wa sí wọn ẹ̀tọ́rọ̀ olówó ẹwọ́n tí ń jẹ ṣùgbọ́n lọ́dọ̀ ẹni tó gbọ́n lè lé yóò ẹlòmíì á ní pé ẹ̀ ṣé ni mo kọ́kọ́ lè lè lè láàyè ṣáájú lé mi lọ́rùn aláwọn èèyàn tó ẹ pé ní pápọ́tẹ̀ mo jẹ́ ní twenty thousand mo rẹ́ ní ìkan tó ẹ jẹ́ twenty million kò sí bínú ọ̀rọ̀ wèrè ọ̀rọ̀ tí ọ̀gbá nù wọ́n náà ti máa yára lọ́wọ́ kọ́mọ bíi ti rí gbogbo ẹni tí máa yáwó kódà ti anabi kọjú sí kaná àwọn sahaba hizamu ibn hakim anabi ní innaha lamurun wa hulun owó tó rí lọ bẹ́ẹ̀ gbẹ́ múrù ó kan lọ́dọ̀ ẹni tó bẹ́ẹ̀ fún ẹ wà hulù ó lọ lọ́dọ̀ ti ẹ yẹn ń pẹ́ nìyẹn ó díjú fún ẹni torí kò sẹ́ni tó lówó tí ò ní lọ́ ẹ̀ ṣe tí ẹ bá lẹ́nu ìkan tó kú dẹ̀ ní tó fún wẹ́ẹ̀ tó ní fẹ́ mọ́ fi gba ìkan mo ní ten billion báńkì ní tó kà fẹ́ ntọ́ ní ẹ̀ ń ti ṣe gan náà nìyẹn lójú ara díẹ̀ bó jẹ́ kó wọ́n yẹn ń wé sí bẹ́ẹ̀ ṣùgbọ́n náà bá bàbá yẹn olówó lọ́wọ́ bá ìtẹ́lẹ̀ mi bẹ́ẹ̀ ti ṣe ṣe yẹn torí náà wá sí ìtọ́ olówó lọ́wọ́ tí wo kí asẹ́ẹ̀tì tó ní ọ̀bà ti ń bẹ̀ ẹ̀wà ọ̀rọ̀ gbèsè peter abadéjọ́ àtàlàyé tó lè fún abẹ́lú ní ipò rẹ̀ sí wàhálà tí ó tọ́ sí inú tí máa jáwé yẹn dé gbèsè òdúgbò tó wọ̀ àfa àgbàgbájá ti kọ́lé èmi náà gbọ́dọ̀ kọjú láti ní ọlọ́run bá tún kọ́lé mẹ́wọ̀ lé kọ́lé ayé gbèsè yóò sì máa pọ̀ sí. ìjọ kan kí ẹran mẹ́ta sí àtẹ̀zíìr fi ní fa iná pa kí ẹ má má ìjọ ẹ̀kọ́ náwó sí èmi náà dá àfẹ́ dá sí ìjọ kan mi wọ́n wá aṣọ tuntun èmi náà fẹ́ wá aṣọ ọdún níjọ́ tó ní kálá àwọn fún kọ́lá kọ́ ilé ìlẹ́mẹ̀ ni ó tọ́jú irọ́ ohun rẹ̀ lẹ́yìn ọ̀dọ́ fún mi dandan èmi gbọ́dọ̀ lọ́jọ́ ìdílé ya ni ó ti ní náà ti náà padà sọ fún àyè ẹjọ́ fún gbogbo yáwóyáwó ọwọ́ ti di ìgbà fún ọ̀ní dá padà ìdílé tó ba aláyé ni kò ní ní dá padà yóò wá kán tó yóò wá kán ìdílé ọlọ́jọ́ ìdílé àti ìyá. torí ni ẹ ọ̀rọ̀ máa yáwó èèyàn gbọ́dọ̀ mà nǹkan tí ó mú ẹ̀yáwó gbọ́dọ̀ jẹ́ mọ́nẹ́sẹ̀ sí i kéde fún wọn dá aṣọ ẹgbẹ́ aṣọ kìnnìkan kan sọ pé mi ò wá sí bẹ́ẹ̀ ìyá lọ yáwó ní o sixty thousand hundred thousand náà fi máa ṣọ̀rọ̀ hundred thousand náà fi máa ṣọ ẹgbẹ́ èmi náà ti gbọ́dọ̀ dá sí lórí ọ̀gbọ́dọ̀ yọ bẹ́ẹ̀ bàtà yìí ni gbogbo ara fẹ́ wọ̀ pàápàá jù ẹni ṣodeṣode àti kọjá níbi tí ọ̀tọ̀ àti wá dé débi dé ọ̀tọ̀ ẹlòmíì ẹ bá ti wá ẹbí báyìí tó gbé ìrìnàlè lọ́rùn lè wọ́n ti gbé sílẹ̀ aṣọ pí ilé bàbá ọkọ wọ̀ aṣọ yẹ́lò ní dáwọn ilé ìyá ọkọ wọ̀ aṣọ rẹ́ẹ̀dì àbí ọ̀nà tó wọ̀ náà àwọn aṣọ ogun ẹ̀ lọ wọ́n tún wọ́n tó lẹ́ pé tẹ́ẹ̀ bá rí aṣọ mọ́tò tẹ́ẹ̀ wọ̀ gan ti tó ra aṣọ ẹ̀fọ́ rẹ̀ torí kò lè dín lòdì irú àwọn ilé ìjọ ọkàn wá ní lábẹ́ ìjọ aṣọ lábẹ́ ọ̀rọ̀ aṣọ lásán ni kèé sí ẹni kára wọn yẹn ń bà làbọ̀ra ọlọ́run ti ọ̀tọ̀ sí wọn. ìrìnnà kúmọ̀ láyà ní ẹ̀ wà máa lẹ́yìn tẹ̀fí wò sáàkì ní àwọn agbẹ́yìn tí ọ̀sẹ̀ ó gbé bọ́ máa gbé bọ́ èmi náà fẹ́ ṣe báyìí ọwọ́ àwòkọ́ àwọn èèyàn ṣe báyìí bí kan èmi náà gbọ́dọ̀ ṣe níta bá ń bá akóyè bá gbà yìí ọlọ́run rẹ̀ ní. wàmí ń bá ìṣẹ́dìbò ha lẹ tọ́tọ́ lòrò fi ayé ti rẹ̀ mo fi lé náà ìjọ ni náà ti jọ́ kan ọmọ wáyé ẹlòmíì ilé náà mo fi bẹ̀rẹ̀ lẹ́yìn ẹjọ́ sọ̀rọ̀ ẹ̀wọ̀n ẹni tó bá tó wọn gbèsè tó ń bọ̀ àbí ìdí ọ̀tọ́ tó ti ẹ̀wọ̀ náà látara ìmọ̀ ọ̀nà ó yẹ wọn bí kú mẹ́ẹ̀ bí láti bẹ̀rẹ̀ ń jẹ ìjọ mi ètẹ́fù àwọn ìṣèṣì àǹtàbí ìpàdé ìlú wọ́n nà wọ́n gbọ́ bẹ́ẹ̀ ìtọ́lọ́pọ̀ pẹ́ kékeré ẹ̀ ló tu ẹ̀ wọ́láyé anábíláwọn tí ó pọ̀ jùlọ àlùjànnà àwọn aláìní kìí ṣe tó fà á pé olówó ni olówó wà ń táwọn bá sì wọlé ayé náà ti olówó kéré sáwọn tí ò yẹn kò lówó jẹ́ wà jẹ́nu náà púpọ̀ wọ́n ti kéré ní ayé yẹn náà ó kéré lọ́kùnrin àti yàmà olówó jura wa lọ tábà olówó kan bá tún pàdé olówó yóò sì sọ wá sí ẹ̀ pàpọ̀ pé èmi ò tó gbéra mi olówó nílà yẹn ni pé ọlọ́run ló gbéra jọ wa lọ èyàn ti gbọ́dọ̀ wọ́ wàhálà á máa pé èyàn ò ní ṣiṣẹ́ wá owó ní tí ò bá ṣe kó tọ́gí yẹn lówó ni ọlọ́wọ́ ní gbéza kálẹ̀ kálẹ̀ tí ó kó tọ́gí yẹn lówó ni ọlọ́wọ́ ní ká máa ṣe sọ́dá kan ṣùgbọ́n ìdí ọwọ́ á di wàhálà ọ̀la ọ̀fẹ́lu wa ẹlòmíì nítorí wọn gbọdọ̀ lówó ló sọ ní kébé sẹ́lẹ̀ ìjọ ìjọ jẹ́ kí díẹ̀ tó ẹ̀ wàá máa ṣiṣẹ́ dáadáa fún yòókù òun ò ní ọ́ àlọ́mọdé òun ti túláàsì ẹ̀kejì nínú ọ̀nà tí wọ́n fi bọ́ ń bẹ̀ kò ní àtúndìkù fi níyà nígbà tó wọ́n fẹ́ yáwó ẹ̀ka ní ààrẹ tó àná muhammad sallallahu alayhi wa alayhi wa sallam òní man akọ̀dà muwalẹ̀ náà yọ̀ọ́dù àwọn yurídu adáàhà adàlọ́wọ̀ àìhù ومن أخذها يريد إتلافها أتلفه الله الحديث فيما رواه البخاري ومسلم أنا أجل أن تضيع وين ṣùgbọ́n nígbà tó fẹ́ lọ lè rí àwọn ẹgbẹ́ ọlọ́kà yẹn bó ní san padà. Ah, òun tó wà lọ́kà yẹn bó wọn sanwó yẹn ó ti gbìyànjú tí ọ̀gá yìí sọ tó ti kú ọlọ́wọ́n ọ̀bọ sàánú rẹ̀ nínú ọ̀nà tọ́lá lè ṣe ni pé ó kàn lè jẹ́ kí ẹni tí ó jẹ lówó yẹn kó rí dáadáa kan tó bá jọ́ múlẹ̀ jẹ́ àwọn tó fẹ́ béèrè owó ọlọ́wọ́n á ní tó rò pé dáadáa jọ́ sí òun bó ọlọ́run ọba sùhánà ọ̀tá lọ́kàn gbé dáadáa kan bẹ́ẹ̀ nìyẹn ní yóò ti rérò yóò mọ jẹ́ bọ́lọ́ ọba ó bá san gbèsè yẹn torí bá nìyẹn ti ẹ̀ máa láti san. eléyìí àwọn yẹn ti máa ń jẹ́ ìdí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ yẹn ó kàdé lórí dáadáa tí lé o tẹ́lẹ̀ bọ́lọ́ ọba fi ṣe ṣe bí ń san gbèsè yẹn kan kọ́ wọ́n bá lẹ́yìn lórí ìjọkùnrin ọlọ́run ti fi àjẹ́ ọ̀pá rẹ̀ tí ọ̀gbìn àti ìyáàmà torí ọ̀nà abẹ́ kọ́wọ́ lówó rẹ̀ ni ọlọ́run wa jẹ́ pé gbogbo dáadáa tí ẹ náà kò ní sẹ́kùn gàgà fún ìjọ ọ̀gbìn àti ìyáàmà wọ́n ti máa gbà lọ́wọ́ rẹ̀ ní lórí ẹgbẹ́ ó wá tán ó kalẹ̀ gẹ́gẹ́ bí táyà mọ́tò ètò tí ọ̀la. iná ọ̀nà tí máa ń dùwẹ̀ ipe èèyàn tó ló tọ́ fún fẹ́ sọ padà ní tó gbà kẹ́kọ̀ọ́ lẹ̀ ẹ̀kejì jẹ́yàn jẹ́ ibi ẹ̀kẹta ó ní pé tẹ́ẹ̀ bá rí yàn mú gàgà tí ó ti dúkú kalẹ̀ wípé lè mú ti ṣàlàyé rẹ̀ wọ́n rántí pé mo sọ àjọ ìjọ kọ́kọ́ kalẹ̀ ẹgbẹ́ rí ni pé àsìkò kan jáde lẹ́nu ẹ̀rọ mi lówó ìmọ̀ba tí ìta padà kò ní yá ọ eléyìí ó fi pé lóòótọ́ ọ̀fẹ́ yáwó lọ wọ́n máa ń fẹ́ wáyà lówó ẹ̀hẹ́n nígbà wọn fún ọ̀nà ọ̀mà àbá ń bí ọ wá ní pé rárá mi ìfẹ́ mi ìfẹ́ sẹ́yìn ẹ̀wọ́n náà ní ìdòwó yá nù tó wá fẹ́ fún ẹ lórí òsì fún ẹ ọyá lòdù rẹ̀ ní kọjá torí èdè ní ẹ̀ máa ń pè oní ojú ìbọn náà ó ti gbìyànjú ọ̀wọ̀lẹ̀ kí á. àṣìlẹ̀kọ́ fi التدين وفي العهد بالوفاء والعزم عليه kí ẹ gbìyànjú kó fẹ́ san padà tọ́lọ́ bá rí wọlé lára ẹ̀ yọ̀nà lọ́wọ́. ẹ̀kẹta إبقاء جزء من المال للظروف الطارئة ìyọ́nà àti máa dín ẹ̀ onígbẹ́kẹ́ yẹn sáwọn díẹ̀ kù nínú owó fáwọn nǹkan tí èèyàn ọmọ tẹ́lẹ̀ fún majensi ìyẹn ní one thousand ọwọ́ tí wọ́n ń tọ́jú one one naira two two naira lẹ́gbẹ̀ẹ́ torí ìjọ tí majensi bá dé lẹ́yìn wá lọ́lẹ̀ báyà wọ́n fẹ́ sanwó skul ni owó skul náà ti gbé fún wa ní two hundred thousand ni ṣùgbọ́n mi báyìí mo rí hundred thousand àwọn èèyàn ó sì káànù rẹ̀ mẹ́rin wá lọ́lẹ̀ báyìí pé mo ní two hundred thousand ẹ bó kódà èèyàn tó wáyé fún ẹ̀rọ ọmọ ọba tó lé ta tó ń tójú lójú rẹ̀ èèyàn gbọ́dọ̀ máa tọ́jú kankan ilé ìtẹ́sí kọ́ wa ni wọ́n lè máa yà á lẹ́nu pé ànábì ó ní àti sọ́dá kọ́ bóòlù àti wọ́n fẹ́ máa tọ́jú owó ànábì sallallahu alaihi wa alihi wa sallam nínú àdíjì tí imam Bukhari àti Muslim gbà wá ànábì ní kí n bá nílé ilé Uhud òkè Uhud tó lè tó wá góòlù ní gbogbo gbogbo ẹ̀ ń di náà sójú ọ̀nà lọ àyàfi díẹ̀ tí ń ṣẹ́kù láti san gbèsè sallallahu alaihi wa alihi wa sallam ìtàn àbá tí wọ́n gbé ẹni lọ tọ́jú ogun àdéhùn díẹ̀ láti lè san gbèsè kìí ṣe fún jẹ ọlọ́ọ̀ni gbèsè ṣùgbọ́n nǹkan míì tó lè dé tí ó di gbèsè sí ọlọ́run kí wọ́n máa tọ́jú lẹ̀ ẹ máa ṣéwù ẹjọ́ ọba ní ṣéwù náà wọ́n ràn lọ́wọ́ ṣùgbọ́n náà ẹlẹ́ẹ̀kẹ́rin kẹrọ ọdún gbogbo ọ̀nà láti sọ́gbèsè jọ ọ̀dùsà husnu zanni billahi ta'ala wà ní ti àánà sóbè kí ẹ máa ro kan dáadáa bọ́lá ọ̀ràn lọ́wọ́ kó má sì rò fóun ò lè rí gbèsè rẹ̀ náà ẹlòmíì yọ òkú wájú díẹ̀ yìí díẹ̀ gbẹ́ tí bò láti fẹ́ ṣe kó wá rò nítorí mẹ́lòmíì kọ́mí ti súsáìdì tẹ́lẹ̀ lọ́wọ́ pé kò sọ́nà máa táǹkà bí etí ó ti pẹ́ ẹnìkan nínú àwọn táǹkì kìíní kan ládùúgbò ẹ̀ ọ̀wọ́ mọ́tò àwọn tó wá gbé mọ́tò fẹ́ ọ̀rọ̀ wọn tán ọ̀wá lọ gbogbo ayé àgbogbo èkúté ọ̀wá jẹ́ ọdún para rẹ̀ bí ẹ̀ tó mọ́. àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sẹ́pẹ̀ fún bẹ̀yìn ìtọ́ ọbẹ̀ sáfún yẹn lẹ́fún wọn bú ẹbú torí kó jẹ́ gbèsè ṣùgbọ́n ní ẹ̀yẹn bá ti ro kẹ̀kọ́ lọ́wọ́ bá mà sí àwọn sàhábà náà ń banújẹ́ náà má jẹ gbèsè báyìí ìkànnì àwọn sẹ́là Zubair ahadu mubashirina bil janna nínú àwọn tí ànábì fún ní rògbò wọn wà janna Zubair ibn Awwam Zubair obi ọmọ tí jẹ́ Abdullah ọwọ́ àtòrí abàyè ìrọ̀ ọmọ mi إن عجزت عن عنه والهاء عائد إلى دين إن عجزت عنه شيئا tọ́lé nǹkan kan wà tọ́ ọ̀bá lágbára láti san nínú gbèsè ní bó ti pọ̀ tó fàtẹ́yìn bí rọ̀bì béèrè lọ́wọ́ ọlọ́run ọba mi wánà sí lọ́wọ́ ọlọ́run ọba mi yóò sì ràn ẹ́ lọ́wọ́ àfọwọ́ abdullahi ibn zubair ó ní kúlùmá aw kullama ajẹ́sù án wàfà aw qada idaynihi ìsàkúltù ya rab ya rab ya tí n bá ti ní ilẹ̀ ọlọ́run ọba níbo mi ti bá ní ya rab bá zubair mo pè wọ ọlọ́run ọba ọba zubair kùmí ìgbóyọ rẹ ọlọ́run kúrò lọ́dọ̀ ara tiẹ̀ ṣùgbọ́n bàbá rẹ tó sọ pé mo pe wọ ọlọ́run fẹ́ kó ọlọ́ dájú bẹ́ẹ̀ tó sì máa pé kó tọ̀ sí náà ẹ̀rọ jẹ gbèsè lórí. ọ̀sẹ̀ kébí náà aráàlú jẹ́ ńlá látara gbèsè tọ́jẹ̀ ọlọ́run mi lọ. olówó ní kí ìparí àdó ẹ̀ lọ́lọ́wọ́ ti gbèsè ọ̀la láti sọ gbèsè ẹ̀. gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn fẹ́ràn fi gbèsè ayé wọn. látara bẹ́ẹ̀ làwọn ànábi fún aládùúgbò àgbẹ̀ pé ní ẹ bá gbà á gbọ́ ọlọ́run ọkọ̀ ó bá a san gbèsè ẹ̀ kódà kó bá ṣe kó tó. àwọn bí èèyàn ní mẹ́rin lọ́gbà àdúrà gbèsè wọn lọ́tọ̀ọ̀tọ̀ ẹlòmíràn mọ̀ pé tó ń wá káàkiri ń bẹ lọ́wọ́ lọ́gbà títà dẹ́yọ kà ń bẹ̀rẹ̀ akpẹ Abu Umama al-Ansari Abu Umama al-Ansari olóńjókòó sínú jọ́sọ̀ wọn àníwá bá pé yẹ Abu Umama al-Ansari ìmáàmù Nasa'i gba àdìsí yẹn wa Sheikh Al-Albani sọ pé wà sàhẹ́ ọ̀fẹ́ sẹ̀wọ́lẹ̀ bẹ́ẹ̀ làwọn àbáyé náà wà sàhẹ́ òyìn tó ti jókòó sí lẹ́nu wa ni kí ní ṣe wọ́n tó ń panú jẹ́ báyìí ó ní gbèsè yìí lọ́pọ̀ kò náà lọ bá ronú fún mi ànábi mo fẹ́ kó ẹ ládùúgbò àdúrà yẹn tí gbèsè rẹ̀ bá tó òkè tó ń pè ní òkè sọ̀bíìr ọ̀sọ̀yìr òkè yẹn wà ní ìlú yemen òkè yẹn tóbi gan. ó ní tí gbèsè rẹ̀ bá tó ní tó bẹ́ẹ̀ tó bá yẹ lọ sọ kẹ́lí màmá yẹn tó ti gbà gbọ́ ọlọ́run rẹ̀ sàmìṣẹ́ ẹ dàpọ̀ ẹ lọ lè kọ̀. ṣùgbọ́n mi ọkà fún wa ń sìn fẹ́ni tó bá kó lórí kọ́lì yẹn yóò lè ha torí ẹlòmíì ọ̀lọ́pọ̀júnìtì láti tẹ̀lé nǹkan mi. àdúrà yẹn ọ̀pọ̀ rárá Ànábì sallallahu kọ́kọ́ pé máa sọ pé Allahumma inni a'udhu bika min al-hammi wal-hazan ọlọ́run mo wá aṣọ lọ́dọ̀ rẹ̀ ṣàánú mi kó ní ìbànújẹ́ àti ìrònú wa a'udhu bika min al-'ajzi wal-kasal ìkágara àti òròjú eléyìí náà tó ṣe wá sí àti mú mi pẹ̀lú ògùn ọlọ́run ìkágara àti ìròjú èèyàn máa ń tọrọ lọ́kọ́ sàánú nínú ọ̀nà ṣùgbọ́n gbà wọlé sáré ẹ̀ náà ẹ̀ اللهم إني أعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل ìmọ̀ akọ́lẹ̀ ìmọ̀ aṣojú ojú nínú ègbú ní ẹ̀gbọ́dọ̀ máa bẹ̀rù kí èèmọ̀ bẹ̀rù ọ̀hún gbé kò bẹ̀rù kí ẹ̀ ti lè bẹ̀rù yọ ọ̀dá wọ́n ní kò kámá ti ìjàgbé hé kọ́ sí máa sọ sára tábà ti hé hé ń lọ ẹgbẹ́ ẹ̀dọ́ ti para rẹ̀ kó tó ní pé ìgbà sẹ̀lẹ̀ rárá o ẹ̀dúgbò náà dáa bákan náà èèyàn tó gbọ́dọ̀ máa bẹ lọ́nà dákun sàánù ẹ̀ mẹ́jẹ̀ ìyá wọn wà á òbí kẹ́mi ní jùbí wà lóko wà á òbí kẹ́mi ní kọ́lẹ̀bẹ̀ ti dẹ́yìn èyí tó wá jọ nù ọlọ́run gbèsè yìí tó fẹ́ mú mi lọ́rùn yìí sàánù yọmí kó mẹ́ẹ̀ pọ̀pọ̀ àríríjà àti ìkápá àwọn ọkùnrin àbáwọn èèyàn kánà àbá adájọ́ ń sọ̀rọ̀ oníkọ́rì ní sáà lọ́yẹ̀ kí ẹ̀ràn ṣe pọ̀. wọ́n ní ara kò ní ìkẹyàn sí rìjáàlì kẹyàn sí ẹgbẹ́ tó pé rìjáàlì láàrin oníkẹyàn sínú nígbà náà torí pé èsì ọ obìnrin náà lágbára nǹkan mẹ́rin Allahumma inni a'udhu bika min al-hammi wal-hazan wa a'udhu bika min al-'ajzi wal-kasal wa a'udhu bika min al-jubni wal-bukhl wa a'udhu bika min ghalabati ad-dayn wa qahri ar-rijal Abu Umama al-Ansari onígbà tó ń sọ kẹ́dímọ̀ yìí òun ọdí ìparí ẹ̀ tọ́lọ́ ti pèsè ọ̀nà àbáyọ fún un gẹ́gẹ́ owó pèsè ọlọ́run ti fàwọn sàn. ànábì òní fúnyà ní nǹkan àgbẹ̀pẹ̀ solution nǹkan ẹ̀. àbáwọ̀ Ali radiyallahu anhu òun náà rí yẹn kánú àwọn sàhábà tí ń banújẹ́ nínú mọ́sálásí wọ́n ní sùúrù ànábì ti kọ́ mi ládùú àkájí wọn. òun ní àdúrà tó kéré pé Allahumma kfini bi halalika an haramika wa aghnini bi fadlika amman siwaka Allahumma kfini alálejò àlhàrà ọlọ́run ní ìfẹ́ jẹ gbèsè mọ́ gbogbo aláàlì tí ó dáa fún mi sàánù mi yóò tó lò òsínì ní fọ́lẹ̀ gàánù ṣèwà ntí ìwọ ọlọ́run bá ṣe fún mi yóò tó mi débi pé ìyí máa wẹ́ lónìí èyí lè wo pé ọ̀rọ̀ dẹ́nu dàbí eléyìí wọ́n wọ̀ ẹ̀ bí ẹ̀ bá gba agbọ́dọ̀ ti ṣe gbogbo ìṣẹ̀lẹ̀ ọlọ́run bá ṣe àdúrà ń pọ̀ dẹ́yà bá túmọ̀ yẹn àlọ́ anábí Yunus tánábí Yunus ṣe ní ìgbà tí ó ń bẹ nínú ẹnu ẹ̀lẹ́ nínú ẹja àbíjẹ́wà àfáàmì ti sọ igbe àdúrà tí máa ṣe tọ́lọ́n fi sàánú rẹ̀ ilé ìdọ́rọ̀ ilé kí ó níyẹn ọlọ́ni wọ̀lọ́wọ́lá annahu kana minal musabbihin tí ìbá kí ó ti máa ń ṣe tọ̀sí ìtẹ́lẹ̀ ìmọ̀ náà tí ọlọ́run tẹ́lẹ̀ ní lalábísábí kọ́sí ìhìlá ọ̀rẹ́sì àṣepé tí ọlọ́ bá ń ṣàkà kìí ṣe pé immediate nìkan ní máa ń wà effective ní à tí ẹ bá yẹ pé yúrùsù ti máa ń ṣàkárù tẹ́lẹ̀ ni kò bá máa gbénu ẹja ẹ lọ́díjọ́ ọ̀gbẹ́dà ti àmà ṣùgbọ́n èyí ti máa ń ṣe tẹ́lẹ̀ ọlọ́run ti là kìí ṣe gbénu ẹja nìkan nínú àwọn ẹ̀sùn ọ̀daràn fún àfún ni ó sì bá mu ní sí ìgbàgbọ́ràn jùlọ wàláwàlá ẹ̀sìn àwọn káàdì ní ẹ̀sìn sọ́jẹ́ ẹnikẹ́ni bí wọ́n máa ṣàdúrà yóò ní rárá mi sínú ọ̀bá ọ̀nà ṣùgbọ́n tó gbogbo tí ń ṣàdúrà yẹn ìjọ bí sí náà bá fẹ́ dé yóò wọ́n lọ sí dànù ìjì wọn ọmọ yẹn ẹlòmí ló bá rí ẹ̀ tí ń ṣàdúrà báyọ̀ gbà fà bí wàhálà ẹ̀ wàhálà àgbà yẹn tààrà wọn èèyàn máa ṣe kalẹ̀ ọmọ àtọ́jú ẹ̀ tọ́lọ́wọ́ ní ẹ̀jẹ̀ wù kí ẹ̀rẹ́ mi ẹ̀ sàbẹ̀rẹ̀ kí wọ́n ní gàdí yóò sì kílì kílẹ̀ fún kó ṣe dání máa ṣe ní kílẹ̀ tẹ̀sí máa ṣe rárá o ó máa ṣe náà ni tó bá ti wọ́n ń ṣe ọlọ́run wa bí lẹ̀ inú ẹ̀ náà ni hasbi allahu wa ni ahmed waki à ń ka ọgbẹ́ ilé ìgbàlè wa àmójútó pé ọlọ́run tàtàrà bí ó sànù wọn nípa ìlú ọmọ kọbara nígbà tí ti ga wa tó ń ná abẹ́sẹ̀ mẹ́lẹ́ lọ́dọ̀ وتنزع الملك ممن تشاء بيدك الخير إنك على كل شيء قدير رحمن الدنيا والآخرة ورحيمهما تطعما من تشاء وتمنعهما من تشاء ارحمني رحمة تغنيني بها أو تغنيني بها رحمة من سواك ارحمني رحمة تغني بها عن رحمة من تشاء tẹ́yà bá ṣàdúrà gbogbo tó bá wò ó jẹ́ ìbànújẹ́ sùn gẹ́gẹ́ bá tó pé nínú ìbànújẹ́ náà ní ìṣe wa ọlọ́run kò gbòòrò tẹ́yà bá ṣàdúrà tán tó gbìyànjú lọ bẹ lọ́wọ́ tánú rẹ̀ níparí àwọn afáàní الحصر أو الحرص على الأسباب الجارية للرزق máa dájú pẹ̀lú ọlọ́sẹ̀ sàgbèsè lẹ́yìn gbìyànjú ọwọ́ náà ṣiṣẹ́ lórí tí wọ́n ti máa rí nípa ọmọ ẹ̀jẹ̀. ẹlòmíì ọlọ́run tó gbèsè eléyìí dára ọlọ́run kú wa ń bẹ yóò tó bá ń sàn mí. ọlọ́run bẹ̀rẹ̀ dá ṣùgbọ́n má ṣe bẹ́ẹ̀ ànábì ní ẹlòmínú kọ́wé mùsùlùmí lọ lágbára sẹ́yìnrù wà áhàbò ìlàlá mi mú mi ní dọ́ọ̀ì. olórí ọlọ́run ti fẹ́ràn ẹ̀dùn mọ́ mi ní tọ́yọ̀ lẹ́lọ òfin kúnlẹ̀ nǹkan yìí gbogbo àwọn torí pé yàrá jẹ́ mùsùlùmí oríire ní fún ṣùgbọ́n ìṣòrí sàálà máa ń fa ìṣòrí sàálà máa ń fa tajà rajà mọ́ sọ pé ìmáàmù lè ní mi ò lè tajà báyìí a ọlọ́run tó bá bí ọ́ kò ní sọ pé ìmáàmù ò ní ṣe báyìí ìmáàmù bá ń tọrọ bára yóò déjọ́ bí àti àmọ̀ kò ní lẹ́nà kankan lójú tabati ti máa ń ju ìkáwọn àdáni náà máa múra ìṣòrí sàálà máa ń fa ìjó tí ọlá ń fa àdínkì ẹ̀jọ́ ẹ̀ wọ́sẹ̀yìn nílà wà bá lọ́nà eléyìí nǹkan tá a fẹ́ sọ fún wa òbí ọlọ́run gbogbo gbèsè tí gbogbo wa jẹ́ ọlọ́run sábà wa tán ẹni tó ti bẹ́ẹ̀ wa tó الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول